وأمجده وأعظمه وأشكر أن يغي ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله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 مبارك جعل الله سبحانه وتعالى أوائله خيرا وبركة وفضلا وعزا وشرفا لهذه الأمة أمتنا ما ذلكم الشهر شهر الله ذو الحجة وهذا الشهر أقسم الله سبحانه وتعالى كما صح من أثره عبد الله بن عباس وعبد الله بن الزبير ومجاهد بها أقسم الله سبحانه وتعالى بأوائلها في سورة الفجر بقوله تعالى والفجر وليال عشر وقد أشار الله سبحانه وتعالى إلى هذه الأيام في كتاب العزيز أيضا قال الله تعالى واذكروا الله في أيام معدودات وقال ليذكروا الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام أمة الإسلام جاء في الصحيح إلى من بخاري وفي السنن إلى من الترمذي من حديث ابن عباس رضي الله تعالى عن رضاهما أن رسول الله صلى الله عليه وسلم قال ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام يعني العشرة الأول من شهر ذي الحجة فقالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله ولم يرجع من ذلك بشيء أمة الإسلام أفضل أيام الدنيا هذه الأيام جاءت من حديث جابر أخرجه أبو يعلى في مسنده الموصلي رحمه الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل أيام الدنيا أيام العشر أي أيام عشر أوائل ذي الحجة أمة الإسلام جمع الله سبحانه وتعالى لنا أنواع من الطاعات في هذه الأيام المباركة من صيام وصلاة وصدقة وحج وعمرة وإلى آخر هذه الأشهر والنهر وكذلك من بين هذه الأيام يوم عرفة يوم يعطف الله رقاب النار رقاب النار على أرقب كثير من الناس بل يعطف الله سبحانه وتعالى وصال النار عن رقاب كثير من عباده المؤمنين يوم يباعي الله في ملائكته بلال الموت فيقول هؤلاء عبادي جاؤوني شرثا مبرا إني أشهدكم بأني قد غفرت لهم يوم جاء في الصحيح عندما مسلم من حديث أبي قردة الأنصاري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أحتسب على الله أن يكفر السنة التي قبلها قبلها وقتل أن يسبب الصلاة التي قبله والصلاة التي بعده وكذلك من ضمن هذه الأيام يوم الحج الأكبر يوم النحر يوم اجتمع فيه عبادات متنوعة لم لم تجتمع في غيره من الأيام من نحر ومن من ومن الطواف ومن الصلاة ومن الصدقة ومن الذكر ومن ذكر وإلى آخر هذا مما نتقرب به إلى الله سبحانه وتعالى أمة الإسلام لا بد لنا أن نتسابق ونتنافس في هذه الأيام في الطاعات والعبادات والتقرب إلى الله سبحانه وتعالى وقال نتمرأة سؤال المسلمين أنت رأيتين كما النبي صلى الله عليه وسلم ẹni ọba dáa hàtàwà máa jẹ́kẹ̀ẹ́ fún gbogbo wa aláwọ̀ bá tàbíkún kí ànábì wa bá ní tàbíkún rẹ̀ àti àwọn ará ilé ànábì àti sọ̀hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tó tẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níjọba àlìyámà ọmọ ẹ̀nu ẹ̀sìn mò ń fi àjìkì náà mi fi bẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ mo sí náà

láti kọ ìrìnà wa sí pé ha ọjọ́ ìkèrè sọjọ́ kékeré ọjọ́ wo o náà ni ọjọ́ ní kejì kẹta kẹrin karùn kẹfà keje kẹjọ kẹsàn kẹwàá nínú oṣù Dhul a. awà ní oṣù kọkànlá báyìí àwọn kanka 27 lẹ́mì àwọn kanka 28 ṣùgbọ́n ọ̀kan ya 28 ìdíjẹ́ nǹkan wọ́n náà bá àmì wípé ní nàìjíríà ò 27 ni wọ́n bá wákà alákúlé a ti wà ní oṣù kọkànlá táà bá ti mú gbáhùn oṣù kejìlá tí èdì tẹ́ẹ̀nì rẹ̀ láti wọ́n tí èdì tẹ́ẹ̀nì ọba dẹ́dà fáwọn ọjọ́ ìbúra ó wàlàyálì àṣìr àti àwọn òru mẹ́wàá nì. Abúrábìnà Abbas wọ́n ní 1 to 10 dùlẹ̀ hijjá ni. Abúrábìnà Zubair wọ́n ní 1 to 10 dùlẹ̀ hijjá ni. Afáwà Mùjáyí wọ́n ní 1 to 10 dùlẹ̀ hijjá ni. Allah subhanahu wa ta'ala ó ṣe àwọn ọjọ́ yìí ó sì àwọn ọjọ́ yìí ní ọjọ́ mo sílẹ̀kùn kẹ́ mo sílẹ̀kùn àánú kílẹ̀ rí wa jáà fi sàhí ẹ̀yìndẹ́lùmọ́ Bukhari rahimahullahu ta'ala wọ́n fi súnan ìrìnàmọ́ súnmọ́ ìrìnàmọ́ hadith abúlé abbas obi allahu ta'ala anúmọ̀ wàrùbáhùmá ó ṣe wọ́n àkọ̀rọ̀ àwọn sọ̀hábàjọ́ kan ó ṣe wọ́n العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام يعني العشر والجدة àrẹ́bìnrin gbogbo ọjọ́ ayé ẹ pápọ̀ lódìdí kò sí àwọn ọjọ́ téèyàn lè ṣiṣẹ́ sọ́dọ̀ ọlọ́run tọ́lọ ọwà fún máàkì tí ó wà tó tí mo sọ o to 10 ní ìlẹ̀ sí jà lásìkò míì tí èsì àsìkò ní tó fún lásìkò míì yóò kéré tí tó fún láwọn àsìkò tá fẹ́fẹ́ èèyàn sóbì pọ̀ èèyàn sáànú èèyàn èèyàn dáṣọ tókó lọ́rùn èèyàn sáànú ọmọ òrukàn èèyàn gbalẹ́bẹ̀ tí ó rí lẹ́gbẹ́ gbogbo dáadáa èèyàn sáànú aláàrẹ̀ àwọn sọ̀ábà wá ní àníbí ọmọ tí sọ gẹ́gẹ́ tó tóbi fún atẹ́lẹ̀ o náà ni ẹni tí wọ́n bá pa sójú ogun ọlọ́run tí wọ́n bá pààyàn sójógun ọlọ́run tó jẹ́ wípé ìlọ̀gá orí ire fẹ́ntọ́lọ̀ ń bá ti wé ẹ̀dọ̀wó jẹ́mọ́ ẹ̀mọ́ sọ̀rọ̀ ẹ̀sìn wọ́n lásọ yóò wọ́n ń pààyàn sí ojú kàmpé òṣèlú ayé ò ní sọ kankan pẹ̀lú yàn wọ́n ń pààyàn rí pé wọ́n fẹ́ gbagara jì ó kọ́ẹ̀tẹ́ bá dá sí mẹ́gbà ah, àti Taliban sára wọn ládàá nature ọ̀tẹ́ ẹ̀wọ́n ni bí ẹ̀ṣẹ́ ìwé gbagara jì rọrùn ẹn tí ọkàn yóò mọ̀ fọ́lẹ̀ tí tí wọ́n wà láàmọ́sẹ̀lẹ̀ sọ̀rọ̀ pákó o lè mọ́fọ́ ọ̀yàn lórí pákó náà wọ́n máa jà ní ìjọba ìfẹ́fẹ́ káwọn àtẹ́lẹ́ràn ọjà ilé ìmádà lọ ilé ìmúkúmà lọ gbogbo tẹ́mà gbọ́nà tẹ́ẹ̀bá sì gbọ́ bí ọ̀pọ̀ nìkan lẹ́yìn olóṣèlú ọ̀nà òṣèlú ò lè lọ ìjọba síjọba á ṣe jìjọba ṣe kèéṣe ìrọ̀rùn ojú ọ̀rọ̀ fẹ́ gbígbọ́n lọ́wọ́ èkó ṣùgbọ́n tí wọ́n bá ní ọkọ̀ bọ̀ wá mọ́sálásí ìdíkan wọ́n bá ẹ̀ kírun bí ma ẹ̀ sí apá ní kírun bí ma bẹ́ẹ̀ tí wọ́n bá tẹ̀ nìkan mọ̀ ní ààrẹ mi ó kú fọ́ mi ó kú fún ìyàwó ẹ̀dà tẹ̀ ní ààrẹ ìṣòfò kí ni wá sì ni àbí ìsòsí wa ló kọ̀ fẹsẹ̀ mọ́lẹ́dọ̀dọ̀ ànábì dáadáa ni رب قتيل بين الصفين الله اعلم بنيته ọ̀rọ̀ yẹn dáa pọ̀ ṣùgbọ́n káàpì ti sọ́dọ̀ ànábì ààrẹ ìdíbẹ̀ mélòó mélòó ẹni tí wọ́n pa sáàrin ikọ̀ méjì táwọn èèyàn wá ń wò pé ah, àjànà direct délé lọ torí àwọn ẹlẹ́bọ̀rì àwọn mùsùlùmí wọ́n wá pa sáàrin wọn méjèèjì ọlọ́run ló sì mànìyàn tó gbé wá wọ́n pa sáàrin àmì ẹ̀yìn rí ẹni tó tọ́ ṣùgbọ́n tí wọ́n fi pààtì ní tó gbé kúrò lé ọba rẹ̀ lóye tí ó bá fún ìṣòjú ogun ọlọ́run wọ́n gbọ́ yé pé ànàbí sọ wípé ẹjẹ́ rẹ̀ ń kán lẹ̀ báyìí ẹ̀jẹ̀ tó kọ́kọ́ kán lára rẹ̀ pọ̀ ogun tí ń bẹ lọ́rùn rẹ̀ nú ẹsẹ̀ ìní ọ parí lẹ́sẹ̀ ẹ̀kọ́rọ́ lẹ́yìn gbèsè gbèsè nìkan ni wọ́n sọ̀tọ̀ gbèsè ọ̀nà ẹ̀sì rèé òun náà láláyè náà ṣùgbọ́n kí ìṣọ́rò ni torí àpẹẹrẹ ṣàdéhùn wípé àwọn fa àkámù bẹ́ẹ̀ fìlìfìkì ìsìlámì anábì jáde kú òlàyé ó sì jẹ gbèsè ó fi nǹkan tó gbò nǹkan tó fún gbèsè òun ṣùgbọ́n Abubakar kì í solòsì òṣèlú èsolòsì níbo ní ẹ wà ìwéèrè àwọn àwọn bí táwọn ọ̀tọ́lọ́mùfẹ́ máa bọ́ sínú ṣùgbọ́n wọn ò rí gbígbọ́ káfẹ́ ìsìlámù tọ́lọ́mùfẹ́ láti nàbí ni o àti tó bá jẹ́ tí ọmọ ń pẹ̀ ní sọ fún a. Àwọn bọ̀. Ilé ẹni bílẹ̀ sọ́fẹ́ tí ó bá kọsùdù wọn náà, ẹgbẹ̀ tó kọ́ kílára rẹ̀ báyìí, ká lẹ́sẹ̀ àkàmá. Kọ́dà gbogbo ẹni tí ó wà jẹ̀mẹ́ pàtá, ọlọ́ọ̀mọ̀ fún a níyàwó méjì méjì. Ńlá fi ń fún kálukú lọ́kàn balẹ̀. Bọ́ọ̀ bá níyàwó kan láyé kèé sórí ibú, kò sóyàwó kan láyé jẹ̀ náà lẹ́yìn náà ti kórè wọ́n kọ̀ mọ́ fa méjìlélì ẹni tí wọ́n pàtó gbogbo ọlọ́run owó kan sẹ́wọ́ntì nígbà tí wọ́n bá kó ń tí ọlọ́run fẹ́ fún àwọn àwọn kò sẹ́ni tí ó fẹ́ wáyé mọ́ pẹ̀lú wàhálà tí ojú wa kàn bí ikú àfẹ́rẹ́ tí wọ́n bá pàtó gbogbo ọlọ́run òun fẹ́ wáyé padà tí ó tó tó ń pa kóhùn tó tó ń pa ta ẹni tó wọ́n máa gbàdé wọ́n máa tó ń pa wọ́n máa tó ń pa àmìbí ọmọ ti sọ fún wa pé irú ẹni òun mọ̀ sí ní ọlátọ́pọ̀ ọ̀dá ẹ ń bá wá ti sí ọlọ́run láwọn ọjọ́ mẹ́wẹ́ ìwárun sọ́lọ́ ọ̀kẹ́jẹ́ pàṣẹ bí ogun ọlọ́run bí irú ṣọ́rọ̀ lásọ ẹ ń bá ń tọ́rọ máa fa lọ́jọ́ mi ẹ ń gbáwẹ̀ ẹ ń sọ́dápọ̀ ẹ ń sọ̀rọ̀ àmọ́bìnrin wà láì jihad ẹm tí a bá pàṣọ́jú ogun ọlọ́run kò tó ẹni ọba ṣe dáadáa láwọn àsìkò ní ìtọ́lọ̀ ó fún ẹm bá ń ṣe bàrá láwọn àsìkò ìlà rọ́jùlọ́nù àmọ́bìnrin ọlọ́run ìfẹ́ rẹ̀ fún afẹ́ nìkan tàbá lè rí èèyàn gbogbo dúkìá ẹ̀rọ bátà oko rẹ̀ àpò lọ́ba ní àrùn kó tó tó bá ológun tátẹ́lò ń fẹ́ lọ kó bí bá sí ìkẹ́kẹ́ lọ́pọ̀lọ́ ọ̀hún tí ó di ohun tí ó wọ́n máa ronú tọ́já yé tó wọ́n fi sápò lógun pa ànábì lẹ́nu tó bá jẹ́ pé ọ̀tán ọ̀tán mọ́ dúkìá ọ̀tán ọ̀tán mẹ́mí rẹ̀ ìnìkan ló lè tẹ́ ń tí yan náà bá sì túnú inú ju ẹni tí bá ń ṣe tààrà ní àwọn ọjọ́ mẹ́wàá fẹ́ kó sí àwọn ọjọ́ yóò wà bẹ́ yóò sì lọ bẹ́ táìmù làwọn èèyàn máa fi ṣe mí ní ọ̀sẹ̀ kí la fẹ́ sí báyìí lórí ọ̀rọ̀ PDP ad ní ẹjá mójútó ẹ̀yìn tí náà lè máa fọ́ lálẹ̀ tó báhùn cpn ní ẹjá pé tásìkò ìwà ilẹ̀ ìlú ẹ̀dá òtí ó bì sí pẹ̀lú náà ẹlòmí ọ̀rọ̀ ẹ̀yìn èyí ò bí sí pẹ̀lú ẹlòmí ọ̀rọ̀ àdúgbò tí ò ní túnmọ̀ kẹ́kẹ́ káti ẹ̀tò wá sọ pé ẹni tó jẹ́ pé òun tó wá fèsì ọlọ́run pẹ̀lú ẹsẹ̀ láwọn àtìkò máa fi wá orin kí lójú ọ̀nà ìgbìmọ̀ máa fi sọ ibì kan láti fẹ́lọ́run ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí yóò wà bẹ̀rẹ̀ tí tabaka ní 28 lápẹẹrẹ ọ̀la 29 a máa fojú lè kò tí wọ́n bá ní arósù a jẹ́ wípé sunday ni ọjẹ́ wá tọ́wọ́ jẹ́ wípé 27 lanka ọ̀la 28 ọ̀la 29 a jẹ́ pé monday ni àlàkúlé tí ó dẹ̀ àti kó sínú ká máa dáfún tòlò wípé ọba dẹ́dà rọ́jò òkè láti sánmà ọba dẹ́dà yọnú tí wọ́n ti ọba dẹ́dà yọnú à ẹ́mbà mọ̀túnmọ̀ rẹ̀ kóríire kí lẹ́yìn àwọn àti tó kí ló àwọn ọjọ́ ìtẹ́lẹ̀ à ń sọ atọ́ntọ́

kèrè sọ́rọ̀ ẹ̀sìn lè bí àti wọ́n sọ ọjọ́ ọ̀tọ̀ ogun ni ẹgbẹ́ fún à tí bàbá ń bá tó wá kú wọ́n bà tó sára wọn jọ ẹjẹ́pọ̀ ìmọ̀ bàbá tó mẹ́ntọ́ ma bò míì ah, ọ̀rọ̀ yí ọ̀yẹ́jú ní eléyìí nígbẹ́ ah bàbá tó náà mọ́nà tí wọ́n bà tí ẹjọ́ wọn pọ̀ ọ̀rẹ́ àbúrò nǹkan tó mú ọ̀rẹ́ ẹ̀ ń bà kan tí tọdún mẹ́ta náà ẹjọ́ wọn pín à ní ọba pé ah tí a bà ní ọdakọ̀ ní ọdún wọ́n ní bàbá àà wọ́n ní bàbá bàbá ń bẹ̀rẹ̀ lórí ìkú àgbéwọ̀n ní àà tó kẹ́kẹ́kọ́ bàbá náà ti ní ní ọdún kẹwàá rẹ̀ o kọ́dà inú wọn ti wọ́ ẹgbẹ́ kan wọn sọ̀rọ̀ mọ́ bàbá ti gbóndé sí ọ̀dọ́ wọn wà wà ló pè pé àgbáyé ló ó ti sáyìn dààmú gbogbo ẹ̀ ń bá ti sọ kọ́ lọ́nkó wọn mọ̀ ẹ̀bá rẹ̀ lómi ìtọ̀ bá sínà lọ bó wà ní báyà àti sáde tẹ́ kí á bímọ jésù ní èsì ìkàn mi ó kẹ̀ mí náà lójú kèlò máa tó sì ìjọdún méjìlá náà lọ ni ẹgbẹ́ nǹkan la bá ń bẹ̀gẹ́ fi fi ń yí àṣọ àìmọ́ ẹ̀sì ti bímọ ń gbà tó kó ní ìsìlámù ọlọ́ni kúlánù méjì haúláì wà haúláì nínú àtọ́ aerobic ẹlọ wù dáadáa ní ìbẹ̀nù àkẹfẹ̀ rí tó jẹ́ wípé àwọn tó kó rọra tí a jọmọ ọ̀dọ́ rẹ̀ mùsùlùmí ni àwọn ọ̀rẹ́ wa ní ẹni ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ tọ́mọ dàwọn ríta ríta sí sí ìbẹ̀nù mùsùlùmí náà tó jẹ́ pé kẹfẹ̀ ní kẹ́ ẹ máa pé ẹ̀yà kan lọ́dà ẹ̀yà kan ní ọ̀dá balagiri ṣe ń bẹnu haúsá ní bẹnu yorùbá ní bẹnu yíbò olóòtú èèyàn bí ṣe ń bẹnu yorùbá ní bẹnu haúsá ní bẹnu yíbò ẹni tó jẹ́ wípé kò róore rọra rẹ̀ gírí pẹ̀lú pé yóò róore ọmọ làkejì bí ṣe ń bẹnu yorùbá ní bẹnu mo ti rí ẹni tó fẹ́ sọ rí pé òun ọmọ ìṣẹ́ ń pè làbùkù láìsọ méke ìwà títì máa ń wù náà sí náà kòsìmọ̀ ní jábùkù náà nù tẹ́ ẹ bá rí ẹlòmí ìtì bá ń wà mí ẹ máa wò pé ọlọ́run àfáàwọ̀ àgbà Ibn Kathir nígbà ń ròyìn àwọn nǹkan yìí wọ́n wá dáyé kan ní tí a ń sọ lèmi náà máa ń sọ wọ́n máa ń sọ pé ẹlòmí tẹ́ ẹ fẹ́ fẹ́ ẹ̀yẹn lórí ojú ẹ̀

àwọn bọ̀. Àsìkò tá a wá wáyì, àsìkò tí èèyàn máa pa in tó kú bí ẹ̀ká àtù, tí èèyàn máa fèsì ọba dẹ́dà nílà àsìkò tá a wáyì. Àsìkò tó bá ti wọlé wọ́n lùlẹ̀ síjà, ọba dẹ́dà yóò máa wá rọ́jù kẹ́ èyí tí àfáà wà àgbà àbúyá alá alìmúsìlì في مسنده رحمه الله تعالى ó sì ọlọ́run sọ wípé afdal ayyami dunya tí ó bá ń dúró ẹ̀sọ̀ tọ́lọ̀ ìṣẹ̀dá yìí tó kọ́ ìmọ̀ye ọjọ́ ọbẹ̀ ọjọ́ wo lọ dáa jù lọ́dọ̀ ọba dẹ́dà ayyamu dhul-hijja ayyamul ashr ọjọ́ mẹ́wàá bẹ̀rẹ̀ dhul-hijja yìí kí wá láwọn tí ọmọ wa tẹ̀lẹ̀ lọ́jọ́ mẹ́wàá yìí tí wọ́n fi jẹ́ èèmà ọjọ́ jàmáà kákọ́kọ́ gbé e láti di èmà ìbájà kan jẹmọ́ ká kílà rẹ̀ o wọ́n tó àwọn èèyàn ara tó dáa kí ọgbà àwẹ̀ ọjọ́ mẹ́wẹ̀ wáyé a mọ́ ń sọ bẹ́ẹ̀ ni ní tí a mì 1 to 9 torí pé 10 rẹ̀ níjọ léyá 1 2 3 4 5 6 7 rẹ̀ là ń pẹ́ ní yọ́wọ́ bò tẹ́rù yà ọjọ́ ìrọmi ọjọ́ ìrọmi wọ́n máa ń rọ omi nítorí pé kò sí omi ní mìnà gbà kò sí ìdáyé ìsìn ìṣẹ́ ń gbẹ́bọ́ òru tẹ́gbẹ̀ kankan mìnà òun ni ibi tá a pàgọ́ sí kọ́dà gẹ́gẹ́ bí ìdí àbà kò sàájì níjọ́ kẹjọ wọ́n máa rọmi tó bá ti di ìyálẹ̀ta ó ń kálukú ó gbé ìrọmọ ẹ̀ wọ́n rọmi hajj fọ́rọ̀ lòsí rọmi tó wà lọ́nà tẹ́lẹ̀ ẹni tó jẹ́ kẹlẹ́ náà wọ́n bù mí wọ́n máa wá ru omi lọ síbẹ̀ ibẹ̀ wọ́n bá ní tètè nìyẹn tó bá ti á àárọ̀ ìjọ àrọ̀fà wọ́n mọ̀ lọ sí àrọ̀fà ìbádà àkọ́kọ́ tó tóbi sí ọlọ́run bá fún ìlàgbára abẹ́ kéyìn ò sí bẹ̀rẹ̀ àwẹ̀ láti ọgbà ti ọgbà four ọgbà five six ti ọwọ́ fi ọjọ́ ọdún sínú ọdá pọ̀ tọ́lọ̀ bá lágbára bẹ́ẹ̀ kọ̀sàgbára bẹ́ẹ̀ kíyàn ọgbà kan ọgbà 1 oṣù 2 ọgbà 3 oṣù 4 ọgbà 5 oṣù 6 ọgbà 7 oṣù 8 oṣù gbà 9 yọ ọ ti ẹ̀wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ya kí ni tó fàtà àfi ní kéyìn ò gbáwẹ̀ látilẹ̀ bá a ti súnà mìnà àdí ìsàbí mẹ́tàlì bá hìlì rọ́dẹ̀ kan àbọ̀ abúkú mọ̀ lọ́dọ̀ mọ̀sán jọ kan ó ní yà Rasulullah dúlẹ̀ ní àlàáni dúwì ń wè ẹsẹ̀ kan yìí lọ́bì ìjẹ́nà tí ń bá ti ń ṣiṣẹ́ ń wà jẹ̀mẹ́ rọrùn ànàbí ní àlẹ́ ìsàbí sọ́wọ́ kí wọ́n bá ń kó ìtẹ́tẹ́ èèyàn fi ìdọ̀rí ọlọ́run ọba jọ àwẹ̀ ọ̀lẹ́mú lẹ́gbẹ́ lẹ́sẹ̀lẹ́wù matilun wà láàkúfùn tí èèyàn fẹ́ dọ̀rẹ̀ ọlọ́n ẹmbá ma ń gbáwẹ̀ ẹ̀fọ́ ẹ̀rì wípé aláwọ̀ ma ń píọ̀ ẹ̀tí wa ma ń gbáwẹ̀ ẹ̀fọ́ ìtọ́lọ ma fi wọ̀n nú àlà ìmá jẹ́ ìfúnilára tọ́lọ fẹ́ẹ̀sì tí àbá ma ń gbáwẹ̀ ẹ̀fọ́ ẹ̀rì pé irọ́ ma jìnà sẹ́nu ẹ̀ tí àbá máa ń gbàwẹ̀ ẹ̀fọ́ máa ṣe wèdèwèdè pẹ̀láwọn obẹ nígbè pé àwẹ̀ ti kíkù ẹ̀bì sí gbogbo àwọn nǹkan iná tẹ̀lẹ̀ bí ọba gbàwẹ̀ iná ni èèyàn ti máa ń fìrì ọpọlọ rẹ̀ pé ó wá gbogbo àwọn náà ṣùgbọ́n tí ń gbàwẹ̀ ọkàn rẹ̀ wà níbi ìṣètọ́lọ́ ẹni ìrọ́ máa so bàbá dẹ́dà sí gbogbo bà àdínẹ́pìtà sálàm ní ń bá máa àwẹ̀ tẹ́ ń wò kò ní ẹlẹ́gbẹ́nu fíhàn sí ọ̀nà èèyàn rí kó èèyàn wá rí kó kéèyàn ò mú yọmọ àrọ̀fà يوم عرفين جاء في الصحيح عندما مسلم حديث أبي قتادة الأنصاري رضي الله تعالى عنه قلت لني أحتسب على الله mo dá yín rẹ̀ bẹ́ẹ̀ sọ̀dọ̀ ọlọ́run Awọn àwọn mi tí ó bá ń bá wẹ̀ lọ́jọ́ kẹsàn

wàlẹ̀tì ìbádà ò so tó wá rọrùn tó tún bẹwọ́jọ́ tó tún fẹ́ mú náà yìí tí ó lẹ́yìn màlẹ̀ká ẹ̀nà pẹ̀ tẹ́lẹ̀ àwọn ẹjọ́ kan odidi ọdún méjì nínú gbogbo àwọn àìrín orí ọmọ mi àwọn ẹ̀sẹ̀ kan bẹ̀ tó jẹ́ pé àwọn mímọ̀ dayọ sọ́tọ̀ àwọn yẹn ní bí special powder kí ọmọ pààyàn rọ̀jú òòlù máa bá ti yàn jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ lánàlábàn máa ṣe zìnà ṣùgbọ́n wọn àìrí orí ọmọ mi ọlọ́mọ báyàn parẹ́ wọ́n ò ní wọ́n pàtọ́dún sí mẹ́mẹ́ rẹ̀ fún ọdún tó tó wọ́n bẹ́ wájú wọ́n parẹ́ náà jẹ̀má ẹ̀kọ́kọ́ wo àánú ọlọ́nà nínú àárín àwọn ọjọ́ mẹ́wàá yìí láti kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwẹ̀ ìbéèrè wá wá yóò mú àrùfà tí ẹ̀ bá gbàwẹ̀ rẹ̀ mú fúrí ẹ̀sẹ̀ ọdún jẹ ẹ̀sẹ̀ tí mọ́ mẹ́rin ọdún tó tẹ̀lé wọ́n fúrí ẹ̀ jù ẹ̀wà já lọ sínú àdífì Zayd ibn Khalid al àkọ́jà mọ́mọ́ Ahmad bin Musnad bin Hassan ó sọ́lọ́ ni man fà tọrọ sọ ìmánì ẹni ọba sí aláwẹ̀ kan lẹ́nu fàlàwú ní sílù ajírí yìí irú tọ́lọ ń bá promise aláàrẹ̀ fóun lẹ́kan jọlọ òfin tọ́hun aláwẹ̀ ẹnìkan sí lẹ́nu aláwẹ̀ tí wá sí lẹ́nu yìí promise ọlọ́run lórí ẹ̀ ni pé ìní kọ ọdún wà nílẹ̀ kan ń bọ̀ ọdún méjì ò ẹnìkan wá bọ́bẹ̀ ó sí aláwẹ̀ mẹ́wàá rẹ̀ níjọ ọdún mélòó jọjìlá ẹnìkan bọ́bẹ̀ ó sí aláwẹ̀ 50 lẹ́nu ọdún mélòó than 200 years kí ló fi dáhùn ìdúgbò ìhàngó lọ́ndẹ́ ṣe rí pé ìsìláàmù ó mẹ́kan ni téèyàn máa lúwẹ̀ nínú ṣé lẹ́yìn òwà lẹ́yìn ọmọ wá káàkiri máa fòfólẹ̀ máa káàkiri máa kéèyàn dàgbà kó ti lé 40 ọmọ mọ̀ pé ìyá kan ní ma bíyàn ẹ̀yìn ìyá àwọn òṣòròǹgà gbogbo tí wọ́n ti ń kí ẹ̀yà náà èyàn mọ̀ pé ìyó lórí ibú ní ma jẹ́mẹ̀ arógbà sọ sí ẹ̀mà ìdẹ̀ra tọba dẹ́dà sí fẹ́ni kọ̀ọ̀kan wa a mọ́ síyàn lẹ́nu nínú àwọn ọjọ́ ìjẹmọ́ sẹ́kọ́fì nǹkan kiri wọ́n ní káàní ẹn tọ́ lágbára àti síyàn méjì àbí mẹ́ta mẹ́rin lẹ́nu oní àbá tó lọ jókòó bí kíá fi ń oúnjẹ ẹbá ń pẹ́ ọ̀tà Tékèwé láti ẹ̀yìn òun ẹbá mọ̀ kí ìfẹ́ bí orí òun ibi ìrù ó sì ọlọ́wà fún náà sọ àbàjọ kẹrù ó ní ta nínú yín náà lọ jẹ́ pé owó owó olówó ló wù ó lè lọ dúkìá dúkìá náà sọ àbàjọ òṣò dán arábìnrin ní gbogbo tó gálùkù ipò pamọ́ dúkìá dúkìá ni kí ẹ̀dọ́ ma sọ pé dúkìá mi dúkìá mi wà lè ìsàlàwó mi máa ní ilà ara nǹkan mẹ́ta náà ní kẹ̀lẹ́ máa àkálàfà afúnná ń tọ́ ọba jẹ́nu dúkìá rẹ̀ kìí ṣe kó tún sẹ́kù ọ̀jẹ́ tán wà máa ń làbísà fà abá ń tẹ́ bá wọ̀ nú aṣọ tó fi di pé ẹlòmí ò lè wọ̀ mọ́ wà máa tàṣọ́ dọ́kọ̀ bí fà abúdọ́ àti tó bá jẹ́ pé èèyàn fi ṣe sàárà ṣùgbọ́n ọ̀nà ọlọ́run ọba láti gbogbo ọlọ́run ọba ń pàdé ìlàlí jẹ̀nà lẹ́yìn ìkú. a ń ṣe lójú lẹ́yìn kárí pé à ń jẹ̀mọ́ ní bọ́ọ̀lá níbi tí wá tí wá tí mo bá ṣe jókòó yìí tọ́jọ́ wípé à ń rí ebi lójú wa lójú ara wa à ń rá ìfọ̀kànbalẹ̀ tọ́lọ́ ń sì fi wá tira wa ṣe mọ̀ pé ẹ̀kẹ́yàn kíru ọjọ́ yẹn ń bọ̀ ó yẹ kí ọmọ ìdáàbò tòbí tí ọba tún ló lọ kíru ọjọ́ ń bọ̀ alhamdulillah ah, ọmọ ìyọ́ dẹ̀ wà rẹ́yìn látara mi alhamdulillah àwọn ọ̀pọ̀ wa lẹ́rìn ìwà ayé tàǹgé kọ́ ẹlòmí ọ̀sán fún àmà rẹ̀ ẹ má pẹ̀ ìgbà wẹ́wọ́ ẹ̀kọ́ máa wà nílẹ̀ fún wa sí lórí ẹ ẹ máa parọ́ ni o tún kọ́ ọmọ sí ẹ máa pẹ́ ìgbà wẹ́ pàṣẹ kó sí ẹgbà yóò máa rọ́fà Thank you tó ń kálukú lọ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ gbogbo ń táwọn sọ àbà náà sójú ọ̀nà ọlọ́run tí wọ́n bá sẹ̀kù jọ́nà lọ́hùn kí lọ jọmọ́ lónìí naam pẹ̀lẹ̀ ní o ẹ̀wọ́ bí o oko bí o kò sáàtún ṣùgbọ́n ẹni ọlọ́run bá fẹ́ fọ́ tọ́lẹ́nì yóò dàmà ọ̀rẹ́ mi kan bẹ dókítà ni ni wọ́n mánéjì bàbá kan ẹ̀mà tí wá dé ó ti rẹ bàbá ẹ̀mà tí a bọ́ bàbá lówó bàbá ó gbó wó fi àpò títítítí àpò ọ̀tún kún tó tó fẹ́ sí ẹ̀rẹ́ àpò òsì kún bí rẹ̀ nínú náà sì tòun lékún tó fi pé ibi ẹ̀ bá pọ̀ ìjọba tí náà bàbá wà bàbá wà yí bẹ̀ bára yí bẹ̀ wọ́n tó ń fowó sí abẹ́ aṣọ tí ẹ tẹ́ sórí bẹ́ẹ̀dì títítítítítítí ẹni wà lẹ́n tí ń dúró tí wọn ọ̀kanú àwọn ìyàwó àmà wọn ni abẹ́gbèrè owó kúmẹ̀ aṣọ ọ̀bẹ́ẹ̀dì ohun mẹ́mẹ́ ohun mẹ́lápò wọn nígbà bàbá dákẹ́ dókítà lóhun bọ̀ fóun tẹ́ wá wọ́n bàbá dákẹ́ obìnrin wé ìwọ̀n kókó ogbó wá pọ̀ tún kókó wá pọ̀ ó yí bàbá sí kókó ti ẹ̀yìn wọn gbogbo epílòkè ngbò kó gbèsè tó ká máa sọ tó ti fẹ́ dọ́tọ̀ ló ń wù báyìí láti ju wíńdò ngbò sí gbò ẹ̀sán ọba mú fóònù díà bàbá ti kíkì bọ́kìtì o ìgbà ìlú sí àríwó ta ó lò wá dọ́tọ̀ ń ní gbogbo tí ìṣẹ̀ ọ̀jọ́ lójú òun wá dorí kodò pé ẹ̀dú ó ná eléyìí wọ́n ní ọmọ ọ̀bọ̀ lọ́rùn kò nídìí owó ná èyí ìwàlàyé ó ṣe bóun náà máa lọ ọ́ tọkùnrin ilé níbòlò náà kó lọ báyìí ó sì máa lọ́nà ẹ lọ́nà gbogbo àwọn mọ́kàn níjọ ẹwọ tí ń padà rólé fún wọn lẹ́nu gbogbo àwọn pálọ̀ tó jẹ́ pé ẹ tó bẹ́ẹ̀ kẹ́ dúró lẹ́nu ọ̀nà ìgbélé fẹ́ kálẹ̀kùn ẹwọ̀n tí kòkòrò yàgá wọn kọjọ ọkọ̀ ọ̀tọ̀ alẹ́ mi kó jí á lè máa nánú tó bá fọ́ wa sójú ọ̀nà rẹ̀ káàkiri dáadáa gbà ọ̀kan náà màá yàjọ́ sọ̀rọ̀ jóni ó ní sọ́ọ̀sán ní afọ́ ìmọ̀ ní sàdúrà lóde náà ọláwọn ọ̀gá àwọn lọ sí ní ọ̀dàpọ̀ stéètì àwọn mẹ́rin wọ́n wá ń panu láàrin fọ́tún tó méjì ní hòtẹ́ẹ̀lì yẹn ọtí tí wọ́n mu ó ní gòrè òjò báyìí lọ one point five lẹ́yọ kọ̀ọ̀kan ẹnì kọ̀ọ̀kan wá mu méjì méjì èèyàn mẹ́rin wọ́n ná twelve million láàrin forty minutes. mo wá ní à ìwọ ọ̀dà olùsàtọ́ ẹ pé omi ní rọ two hundred irọ́ ní ń pa ọ̀gbẹ́ aláwẹ̀ lẹ́nu ní mọ́sálásí ọjà bá ní yọ́mù àrọ́fà àà òkìkí ọkàn káàkiri gbogbo ìbàdàbìnà ìmá a ń sọ ilé lèmíkìlì àádá pàdìyà àmìlà àmìlò ẹ ń bá mú àwẹ̀ òkúrí rí àbí táàtì tó sùn bá pé mọ́gírì tóòrù ti wọ̀ báyìí táàtì wọ wọ́n dùlẹ̀ṣíjà àbẹ̀rẹ̀ àtẹ̀kìbírù àlìmútúlákù méjìlá ìmá gbọ́nà tóbi ọlọ́pàá ìmá àbọ̀ ọwà lọ fífì ní antimọ́tàlájúbọ̀ ní àtìrùn darí ní àti àwàkọ̀ ànífẹ́ ní àwàkọ̀ lọ ní àwàlọ́jà ní àárín lọ́jà ní gbogbo àmàtí gbogbo kílẹ̀ rí wa jami'arika babin umar radiyallahu ta'ala arwagahuma onimamin ayyamin a'zamu inda Allah wa habbu ilallah wa habbu ilallah al'amalu fihin tí a bá ní ọjọ́ àwọn ọjọ́ kan bẹ̀tẹ̀ tóbi lọ́dọ̀ ọlọ́run táwọn ọjọ́ yìí tó wá jọ́jọ́ tó bá dẹ́dà láìkì kò sí ọjọ́ tó tó ọjọ́ mẹ́wàá ìjà yìí ó ti rán wa nípa ákìrò fìhìnà mìnàtàlì ẹ̀dàkùn ẹ méjèèjì àdó kò ẹ pọ̀ láti máa gbọ́lọ̀ tóbi pẹ̀lú la ilaha láwọn àtìkò ẹ̀pọ̀ láti máa gbọ́lọ̀ tóbi pẹ̀lú Allah akọ̀ ọ̀rọ̀ àtìkò ẹ̀pọ̀ láti máa gbọ́lọ̀ tóbi pẹ̀lú سبحان الله لو عندي ورسي سيبل وا كان وي باي كان وي باي سابي كان وي باي وي شبي ان تاوا وي تعلم انك اللي صوني وقد كوكا الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد الله اكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكره واصيلا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا a bẹ̀rẹ̀ sí máa wí ní gbogbo ọgbà àfi tá a bá wà níbi táì tí ṣẹ́rántí ọlọ́run pẹ̀lú ìmọ̀wí ìgbókè àwọn tọ́lẹ́tì àwọn àbátún àti mẹ́ à ń lọ sọlọ́ a máa wí à ń pọ́líṣì bàtà lọ a máa wí à ń fọ ọkọ̀ ìdíyàn fún máa pé ah, ẹ̀yẹ kí ni rántí orin yìí òun náà ní sọ́bà lára rẹ̀ ah bari ìjọ bàrí kìkì lókọ rẹ̀ no wọ́n sí àyìndé lè nígbà tó kìkì lé sílùpá iná ní fọwọ́ gbárí gbogbo ọjọ́ ìlọ́tẹ́ ìgbà tó tó náà tíyẹ̀sì iná ní kọ́ ní gbogbo eléyìn kò gbọdọ̀ sí pẹ̀lú mùsùlùmí láwọn àsìkò yìí ó sì ti ń pìpì àwálẹ̀ náà dìgbà tí àsìkò ń bá tó lọ náà ni kọ́ jẹ́ pé dáadáa láàmà fi panu ní láàmà sọ nǹkan lùkọ́ mà sọ àwọn akọ lọ àárín lọ àwọn tí ń fi nǹkan àwọn ìyẹn kèéké ìrún nìkan àtàyìnró àtàyìnró a ti bẹ̀rẹ̀ láti ìgbà tó ti wọ̀ tàbí ti jùlọ sí jà a ma wá wí òun wá ń ọ wá lọ di 13 jùlọ sí jà bóòrùn ti wọ̀ ń gbọ́nà ema Àbúrò Umar, wọ́n wá máa lọ sọ́jà nígbàtàrí bí ti tán, wọ́n rí tí ti ń kú lára àwọn èèyàn àwọn ma àwọn wà lọ ọjà fún ọlọ́wà nǹkan o wọ́n mọ̀ mọ̀ mọ̀ lọ Allahu akbar Allahu akbar la ah, ni àbúrò ọmọ sọ́rọ̀ ẹ̀wọ́n fi jí àwọn èèyàn ọ̀pọ̀ fi ń ta wọ́n jí jẹ̀máà àfá ẹ̀sìn mélòó ní bá ní ìsìn lẹ́mà ṣe bí tẹ́tẹ́ káàmà tó káàmà fẹ́ sínú pàjá sí àfẹ́kẹ́ ìbú ìní ara màá kí àwọn sọ́jà ìdàwọ̀ságbé ní àwọn géètì ẹ̀dà àwọn bági aláàjì alọ́nà aláàjì lélẹ́yìí ó dùn wájú ọ̀dọ̀ rẹ̀ Allahu akbar Allah bẹ́ẹ̀ bí wọ́n náà lápá sọ́dọ̀ náà ah, Allahu akbar Allah la ilaha illallah Allah. jọ̀mọ́ tó bá jẹ́ pé ìsìnkú ṣe kọ́ ìlà ṣe ń ṣe ni ṣe sí olùrìn wallahi alhamd Allah gbàrúkọrọ bẹ́ẹ̀ wùlẹ̀ pé orí ìgbọ́ bá ní mẹ̀dínà ní ìdàrí òkú bá bẹ́ẹ̀ ni gbòdínà òní táàmì náà lẹ́rì àkúgbù àríta ní nínú ọkọ̀ ìyá wáyé dáhùn láà kẹ́lẹ̀ ló já gọ́ọ̀dì ó jẹ́ irun ilẹ̀ bí oní ṣẹ́gbò jẹ́ mẹ́ríkà tí ó tí wọ́n bá wá ń sọ wípé ìsìláàmù bẹ̀rẹ̀ làjòjì yọ́ padà gàjòjì fẹ́rẹ̀ ká túnmọ̀ wẹ̀ ìké ìfẹ́lẹ̀ àmọ̀ sọ̀rọ̀ àwọn anímọ̀ ọ̀yàdì o lè tẹ́ wípé ẹ̀yìn irun onye èèyàn nìkan ò ní ọ̀sọ́ mọ́ yọ́ ma wá jẹ́ ẹ̀mọ̀ ń tiẹ̀ lójúmọ́ nígbò wọ́n bẹ̀rẹ̀ ti di pé òòrùn wọ̀ kí àsùbá bá dọ̀ sí yọ́mọ̀ ma àrọ̀fà ti káájú ká tó wí òun ìsìnkìfàrù wà lẹ́ẹ̀mẹ́ta àti àlọ́mà àǹtàṣàlá assalamu alaikum rahmatullah. assalamu alaikum warahmatullah astaghfirullah astaghfirullah astaghfirullah allahumma anta assalam wa minka assalam تباركت يا ذا الجلال والإكرام الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا الله ممكن نقول جريمة الأمور جريمة ثانية lẹ́yìn ní báwọn láti wà كله لا àkàrùkù lọ أما gbogbo يوم عرفة á ìjọ ọdún two ìjọ kejìjọ ọdún three ìjọ kẹjọ ọdún or ìjọ kẹjọ ọdún five àwọn àsọ́pù ohun tá a bá ti kí ásírì tán orí ti ásírì tán níjọ kẹtàlá oṣojú ọ̀rùn tá a máa pè níjọ kẹrin ọdún kí ni yàtọ̀ sí ìbẹ̀lá ni wọ́n àti tìí èyí tá a ti wíbọ̀ tẹ̀lẹ́ ọjọ́ muslim owó parí mọ́gbà tó rọ̀ bá wọ̀ lọ́jọ́ ilé wọn parí gbàtà bá kí asiri ìjọ nǹkan mútúlákù olókọ́kọ́ bẹ̀rẹ̀ olókànrin parí mọ̀kọ́ yẹ́dù olóbẹ̀rẹ̀ sí kejì olóòrùn fún kọ́kọ́ kẹyìn bẹ́ẹ̀ kí n fáwọn èèyàn sọ ìmọ̀gbọ́n láńkẹ́ tàà bá ti wọnú bèèrè ṣíjà láti bẹ̀rẹ̀ hamawi tọ̀sán òru akínú tẹ́ni èyàn bá yànnáfílà èyàn bá mọ́ yànnáfílà èyàn bá tẹ̀wọ́ ìrántí ọba dẹ́dà òun ó ti bẹ̀rẹ̀ nu ìgbà ọlọ́parí ọparí sígbà tó ọ̀rùn bá wọ̀ ní 13 Zulhijja tó jẹ́ áàkìrù àyàmì tashrik so a ní ọjọ́ mẹ́ta lẹ́yìn ìjọ ọdún a ní 11 a ní 12 a ní 13 fine ṣùgbọ́n mùkọ́ yádùn lè tí ẹ so mọ́ ẹ̀yìn ìrún kọ̀ọ̀kan nírun ọ̀ranyàn

dùlùṣíjà tọ́jọ́jọ́ kẹrin ọdún ṣùgbọ́n wọn tó bá jẹ́ lálàájì àwọn ò ní bẹ̀rẹ̀ mọ̀kọ́ yábì tẹ́lẹ́yìn ìrun kọ̀ọ̀kẹ́ wọ́n á bẹ̀rẹ̀ yóò mọ̀ wọ́n yóò mọ̀ náà ọjọ́ ilé àwọn bẹ̀rẹ̀ ní kiri bá ti ń ká ìlà àìlà ọjọ́ ní àwọn hajj àwọn hajj èyí tó bá tó jẹ́ pé kò kí àdádá àfàlàláwìyí náà aliwari àfàlàbúrọ̀ yan abúmùtùmáyín gbogbo àwọn tí wọ́n jẹ́ àfà tí wọ́n máa ṣe àwọn ìmọ̀síwá ìsáṣọ́ aláwìyí ni eh, báyégún alimari wọn ọbàdẹ́dà yóò sọ alẹ́sà olóri àìsìlẹ̀mọ́ tó lè rẹ́gbọ̀ láyé bẹ́ẹ̀ bá tún sí kí lè tọba wa jẹ́máà àtútì mú ti ó tún ti wá fún ọ̀la àsìkò yìí láàrin one to ten àsìkò tí àmà ń pọ̀ náà fílà ní fọba àdẹ́dà nítorí pé ìsúnmọ́ bá àdẹ́dà èyí táwọn àfáà rẹ̀ ti tẹ̀ gbé sí nọmba one nírántí ọlọ́run ó náà ni ìmọ̀ kí n fọlọ́run nítorí pé tìláwọ́tì kùránì ń bẹnu ẹ̀ zikiru ń bẹnu ẹ̀ nínú ọ̀rọ̀ ajẹ́kù nọmba one lẹ́yìn náà tilawatul Qur'an kò ní ìrúnnú ni kòránlànká zikiru tún bẹ́nu rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta lọ́sẹ̀ wá kò zikiru lọ yẹ̀rọ tí ọlọ́run ọba ní òòrèkóòrè àti ní kíni àti ní gbogbo ọba jẹ̀mọ́ra sọ́dákọ̀ káwá pọ̀ ní ìmọ̀dún alìsàtọ́lọ́n hmm, ọba dàkọ́ ládùú àkàn lọ́jọ́ tó fi ọ̀pọ̀lọpọ̀ tí bẹ́ẹ̀ sábà tilẹ̀ hàn ó tó wá lò ìmọ̀ èmi ọlọ́run ọba ẹ̀dá kan kò lè màtá ìrìn ànábì máa ṣàdúrà bẹ́ẹ̀. nínú àdúrà ọba dẹ́dà wá ní wàhúbalì mùsàkì ọba dẹ́dà sí nírọ̀rùn fún mi kí n lè máa nífẹ̀ẹ́ àti òtò mi gbogbo ẹni ọlọ́run bá ṣe fún tọ́lọ́run ní gbọ́lọ́wọ́ rẹ̀ ká kórìíra àwọn tí òtò kọ́ ìdú ẹ̀ náà ẹ sì nature ní bọ́lọ̀ sí lọ́mọ̀nà àrámà ni yìí tí bá máa ń sẹ̀mẹ̀ lórí ilẹ̀ tọ́lọ ń bá ti gbà fún tí bá ti ń lo òkè in tí ń bẹ́ńlẹ̀ bí ṣe ń lo òkè sí ni tí ń bẹ́ńlẹ̀ ọmọ kéré sí lójú ẹ̀ ẹni láwọn àsìkò yìí ká máa tọrẹ ẹnìkan fẹ́ gbalé ni àmà sálà máa rẹ̀ ní wàtásùn ní pásàlù nínú ẹbí mi nígbà ni naam èyí tó tó wá jẹ́ èyí tó tóbi òun náà ni ká pẹran fọba àdẹ́dà yawm yóò bá hajjil akbar tòótọ́ àwọn mímọ̀ ọ̀rọ̀ méjì ni a sọ àwọn apákàtọ̀ pé yawm àrọ́fà ni yawm akbar ọ̀rọ̀ ni mo ti fi ń sẹ́yìn lọ náà sì ni mọ́dábù al-imam al-bukhari ò ní pé yawmul hajj al-akbar ọjọ́ ajì gbẹ̀sán ọjọ́ ńlá jù fájì tó tóbi jù òun lọ́jọ́ tá a pẹ̀rẹ̀ fọba dẹ́dà nítorí pé ìbàdà tó pọ̀ nílẹ̀ tẹ̀lẹ̀ lọ́jọ́ kan oṣù wọn lẹ́kùn jọun wọn fàrí ń jọun wọn pẹ̀rẹ̀ ń jọun wọn kírun fọba dẹ́dà ń jọun wọn mọ̀sàbíkárù fọba dẹ́dà ń jọun gbogbo oríṣi àwọn nǹkan ó fún ajé ọjọ́ tẹ́lẹ̀ ọba sọ wípé ẹ ń bá gbá àwẹ̀ ìjọ náà tó lòun fi ń wojú rẹ̀ òun ìbínú ni ó pàdé ẹ̀tún wo ẹ̀sìn wọ́n parẹ̀ ẹ̀fọ́lọ́n pẹ̀lú gbogbo sáti pẹ́ẹ̀tì ń jẹ́ wọ̀rúwọ̀rúwọ̀rú àà tẹ́lọ̀ lè wọ́n tó gbáwẹ̀ ẹ̀fọ́lọ́n ọlọ́run ní nígbà ní kò fi àjọ tọ́ọ̀ ní ìlọ́tún bá tó tún bá mi lágí ọjọ́ yìí a pẹ̀lú fọba dẹ́dà a ṣàlàyé ìwọ́n tó wà tó tó jímà kanáà lò tó jímà kanáà dájú pé ó láàtàrà yọ̀rọ̀ ẹ̀rànlẹ́yà ìgbà tó abọ́fẹ́ sàlàyé rẹ̀ a máa sọ gbọ́ àwọn ìdàgbẹ́ pé nígbà tí ó ṣùgbọ́n ẹjẹ́ apẹ̀ràn ọ̀ ó mà tààrí ilẹ̀ Yorùbá ò ní pé wọ́n máa wọlé yáyẹ̀ Yorùbá ni in tó ń kálukú wá fi ń wọ̀ àtijọ́ fi ń jáde ọ̀tọ̀ọ̀tọ̀ ni nílé àwọn míì tí bàbá àwọn bàtí ìsìn kò ì àìmọye ọmọ ní ọlọ́pàá àti kalẹ́yà o ọmọ méjì àjọ wà máa dáwó rẹ̀ rẹ̀ ẹyọ kan wọ́n ní ẹran dádì àwọn pàtà ti fi sí bàbá èjì ipò àti ọmọ wàpá rẹ̀ àwọn kan nà àwọn kan in táwọn gbọ́yé ni pé téèyàn ọba tí ìkọ̀lé kò ní máa paléyà ni ṣé pé ń gbà àwọn kan nà mọ́kà iná sí míì fi máa wọlé yá ní tiẹn ah, nígbà táwọn àti ìlọ mọ́ká ẹran bó wà láàmà ẹni tó bá pa náà wó fún adé ọ̀lẹ́ran tí ó pa kì í kọ́lé kì í lọ mọ́ká ẹlòmíì nígbà tó bá kì í ṣe ìyàwó wa tó ti lóbìn náà pọ̀ pánà tàbí ọ̀bọ̀ sí wọ́n sá máa wá kíṣì ẹ̀sìn sí ibi jẹ́ ìsáyé rẹ̀ jẹ̀máà tọ́ọ̀kọ̀ tó bá lówó bóyó jogún ala kulli hal ẹjẹ́ apàlí àfọ̀bàdẹ́dà a máa sàlàyé àwọn àdájọ́ pẹ̀lẹ̀ oun tí ọlọ́ni àwọn ọjọ́ tó bàdẹ́dà láìkì pọ̀ yọ́mù náà harí jẹ́ kan ọjọ́ tá a máa pẹ̀rẹ̀ àfọ̀bàdẹ́dà ọbàdẹ́dà máa nífẹ̀ẹ́ ọjọ́ pípọ̀ wà yọ́mù kọ́rù àti ọjọ́ kejìjọ léyá

ara wa ọ̀rọ̀ táwọn àfáà lórí eléyìí mẹ́ta tó lòrùn náà o ọ̀rọ̀ àkọ́kọ́ lọ́dọ̀ Abu Hanifa ní wípé kò sí láìbí mẹ́ kò sí tó lè gẹ́nu ara rẹ̀ ọ̀rọ̀ ẹ̀kẹ́jì ìmáàmù mọ́lìkì náà jáde ẹ̀jẹ́ bí ọ̀rọ̀ àkọ́kọ́ ọ̀rọ̀ ẹ̀kẹ́jì ọ̀rọ̀ ẹ̀kẹ́ ni pé èèwọ̀ ni o ó ní ọ̀rọ̀ àwọn Hanabila kí ni ẹ̀rí àwọn tí a ní kò ṣe nǹkankan jẹ́ àti sọmi àti tí ummul mu'minin Aisha tàbí Allahu ta'ala náà rọ̀bá ìyàwó Aisha ni èmi mọ̀ máa ń lọ okùn tí mo máa ta okùn tí ó pàfọ́ bàdẹ́dà tí bí ti ṣe fún òlé ma àhálàwò lọ́wọ́láwò lámíà malaysia gbogbo gbọ́lọ̀ ní kánàbí ọmọ ṣe kò tí ń kẹ̀kẹ́ sọ di ìwọ̀ bẹ́ tí ọmọ ṣe ń súnmọ́ wẹ̀ lẹ́tọ̀ rẹ̀ ní lápẹ̀rẹ̀ ẹ̀yìn wọ gbogbo gbogbo àwọn apákan apá àgbámú bí ọ̀rọ̀ pé àágbé ìkẹ́lẹ̀ àágbèrò òsínú tí yàwá iṣẹ́ ọ̀pá nàbí òfin ọ̀rọ̀ kanu hadithi táwọn tí ó ní àrọ́ ọ̀mù ní tí a mú wá ó náà ó mi ìdá dẹ́kọ̀lá láṣẹ̀ tí ẹ bá ti wà nù wọ́n gbùlẹ̀ ìjà tẹ́ ẹ bá ti wọ bẹ̀ báyìí wọ́n àrọ́dà áhàdùkún ayùdọ́ sí i kẹ́nì kọ̀ọ̀kan yín tó sì ń dáni àpò wọn pẹ̀rẹ̀ fọ́lọ̀ yálà ó ti rẹ́ran ni mú nǹkan kan ní wọn rẹ̀ máa o sì gbọdọ̀ mú nǹkan kan nínú èékánná rẹ̀ máa jẹ̀máà ìgbé mi fi ń sin lọ olùrọ̀ ẹlẹ́ẹ̀kẹta tó sì jẹ́ wípé làwọn afá ń pariwo fún mi wípé kòrú jàmìnà ìṣẹ̀lá àdíìsù eléyìí sọ ọkọ̀ àti ẹ̀mẹ́sìn kẹyìn tí ó bá ti ẹ̀jẹ̀ fún ìbálọ̀ ọkọ̀nù pé wọ́n ní sí ni ẹ̀mẹ́sìn

ṣé gbogbo wọn náà wọ́n jọ kórun orí kéèkan lọ́wọ́ no ẹni tí wọ́n pẹ̀rẹ̀ nìkan làdí fún mú ọ̀dọ́dọ̀ ẹni tí wọ́n pẹ̀rẹ̀ fún fine ọ̀rẹ́ mi lọ mọ́kà ó ti wá rẹran iléyà rẹ̀ lẹ̀ ó lè mìíràn kí n bó ń pa èmi gan tó ní bó ń pa nǹkan òkú lè rẹran sẹ́mi náà gbọ́dọ̀ mú nǹkan wàkíìlù lèèyàn bá ń pani kèéso lọ lẹ́ran yóò máa gé irun tẹ́ntẹ́ yóò sì máa gé èkánná àti gbọ́dọ̀ lọ àti bọ́ sí wàǹgùlẹ̀ ìjà kọ̀tá ní àpáàrẹ ìṣòro gaga nígbà tí ebi fífì lọ́rọ̀ bàbá sí bàbá padà rówó rẹ̀ rán láti fífì náà nínú ìdájọ́ ti lórí rẹ̀ padà kò ní gẹ́rùn kò ní gẹ́ ìkaná tọ́yẹ́ kò gẹ́ tẹ́lẹ̀ kò sí múṣkílà kò gẹ́ tẹ́lẹ̀ kò lè gẹ́ padà níbi ó ti mìíràn náà òun náà ni adam al-akhmi min sha'ri aw al-abfar so kò ní mú bí wọn má kò ìkàmá kí ló a fà afa soro sọ̀rọ̀ lori rẹ̀ ṣùgbọ́n kákan mẹ́yọkan wá náà ni wípé ọba dẹ́dà ó ń so ẹ̀mí àwa mùsùlùmí pọ̀ kó mọ́ bàá wípé ẹlẹ́yàmẹ̀ yọ́ dá wa kó mọ́ bàá jẹ́ pé ẹlẹ́gbẹ́jẹgbẹ́ wa àwọn akẹ́kọ̀ọ́ òun jẹ̀mọ́ra ẹ̀kúnrẹ́ lè yọ ọdún mọ́ jẹ̀mọ́ ìbò jẹ́dùn ẹ̀ èyí náà ló ń gbé ààrẹ tó yẹ ní ọlọ́rọ̀ ìjà ìjọba òru bẹ̀rẹ̀ lẹ́sẹ̀ ọ̀tẹ̀ wọn. Títí tí ìfọ̀, ànábì ni ẹni ó sorí ìtọ́jà jù náà yín òun náà lẹ́ńtẹ́mi rẹ̀ gùn iṣẹ́ rẹ̀ fún wa dà ọlọ́run dàkún bẹ́ẹ̀ ni owó kò fi ṣe wọ́n dà má gbogbo wàrà rẹ̀ má di àṣẹ̀kù rẹ̀ ọlọ́dà ní kàtí rẹ̀ gbogbo ọ̀n sẹ́ńbẹ̀ ní mẹ́ta tẹ́ ẹ dúró àwọn tí wọ́n lọ lẹ́nu lọ́la lọ́la títí títí tí ẹ dúró àwọn tí wọ́n lọ kẹ́ máa bá ní kíyèsí gbogbo wọn má jẹ́ wọ́n tẹ̀ wọ́n pa má jẹ́ sùn ọ̀dá tí a jì wọn má gba ìbádà náà lọ́wọ́ àwọn àwọn náà wọ́n tó dé má jẹ́ àmà sọkún lẹ́dí wọn ọlọ́dà ní kàtí rẹ̀ ẹnu ọ̀bẹ wa méjì ò sílẹ̀ wọlá ní o àlẹ́nì kẹ̀kẹ́ ilẹ̀kùn rẹ̀ làwà sí nǹkan àkàlẹ̀kùn ẹlòmí ọ̀rẹ́ àdàkọ̀ mọ́tì wálẹ̀ mọ́tì ara rẹ̀ yáárí iléyá náà pa yáárọ̀ ma dùnnú yáárí àwò dùnnú jáwa náà rí ara wa dùnnú àwọn àgbàlagbà ní ẹ ń bá gbádùn ara rẹ̀ ìlàyé ọgbàdùn ọlọ́jà gbádùn ara wa bí hakila hawla wala quwwata illa billah alhamdulillah alhamdulillah alladhi khalaqa as-samawati wal ardh وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون أحمده وأمجده وأشكر نعمه ظاهرة وباطنة وأشهد لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله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 من الطاعات ومن العبادات في العشر الأوائل من الشارع المبارك كيف لا عظم الله سبحانه وتعالى شان هذه الأيام وأقسم بها في كتاب العزيز بقوله والفجر وليالي عشر وقد أكد قبل ابن عباس قوله تأويله بقول الله سبحانه وتعالى وليالي عشر وقال المراد هي لنا عشر العشر عشر أوائل ذي الحجة وبهذا قال ابن ابن الزبير وبهذا قال مجاهد رحم الله الجميع وربنا سبحانه وتعالى أشار إلى أيام التشريك وإلى هذه الأيام العشر من أوائل ذي الحجة بقوله واذكر الله في أيام معدودات وبقوله ليذكر اسم الله على ما رزقه من ليذكر الله في أيام معلومات على ما رزقه من بهيمة الأنعام عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم كشف الستار عن حقيقة هذه الأيام الفاضلة جاء هذا في الصحيح إذا البخاري من حديث ابن عباس رضي الله تعالى عنه وارضاهما ومن الحديث الذي أخذه الإمام الترمذي في السنن من حديث ابن عباس رضي الله تعالى عنه وأرضاه ورحم الله الإمام الترمذي قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهما أحب إلى الله من هذه الأيام العشر فقالوا يا رسول الله والذي في سبيل الله قال والجار في سبيل الله إلا رجل خرج بنفسه وماله ولم يجد من ذلك الشيء الحديث أمتنا واعلموا أن رسول الله صلى الله عليه وسلم أكد وأثبت أن أسرع أيام الدنيا هذه الأيام العشر جاء هذا في المسند عند أبي يعلى الموصلي من حديث جابر بن عبد الله رضي الله تعالى أرضهما أن رسول الله صلى الله عليه وسلم قال أفضل أيام الدنيا أيام العشر أمتنا بادروا إلى الخيرات وسابقوا إلى الخيرات في هذه الأيام الفاضلة لذلك قال أهل العلم هذه الأيام جمع أنواعا من الطاعات من صلاة وصيام وصدقة وذكر وحج وعمرة إلى أن قالوا من استطاع أن يصوم هذه الأيام كلها إلى يوم النحر وأيام التشريق فليقل ذلك لما جاء في السنن من حديث أبي هريرة الباهلي رضي الله تعالى عنه أنه أتى النبي صلى الله عليه وسلم فقال رسول الله دل على عمل يدخل الله به الجنة فقال صلى الله عليه وسلم عليك بالصوم فإنه ليس له عدل بارك الله ولكم في القرآن والسنة الله إياكم بما في يوم الثلاثين أقل ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده المصطفى عباد الله أوصيكم ونفسي بتقوى الله اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام أكثر من الصيام في هذه الأيام يوم النحر خصوصا صيام يوم عرفة لمن لم يقم بعرفة أو لمن لم يكن حاجا الله تعالى في هذا لم فليصم يوم عرفة كان صلى الله عليه وسلم قد طلب من ربه أن يكفر سيئات سيئة من صم هذا اليوم أفنت التي هو فيه والتي بعده جعل في الصحيح لما مسلم الحديث أبي قرآن الأنصاري رضي الله تنرضاه قال صلى الله عليه وسلم أحتسب لله صيام يوم عرفة أحسب على الله أن يكثر السنة التي قبله والتي بعده وكذلك أكثر الصائمين في ذلكم اليوم ففي ذلك خير كبير لأنه ثبت صلى الله عليه وسلم من عبد زيد بن خالد الجواني والحديث مخرج السنن عند الإمام أحمد رحمه الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم قال من فطر صائما فله مثل أجره ولا ينقص ذلك من أجر الصائم شيئا أمتنا بادر الخيرات واعلموا أن الله سبحانه وتعالى قد بقى يده بمن أراد الخيرات والبركات والصلوات عنده خصوصا في هذه الأيام المباركة وأكثروا من ذكر الله جاء من حديث بن عمر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ما من أيام عظم عند الله تعالى ولا أحب العمل فيهن من هذه الأيام العشر وأكثروا فيهن من التعليم والتكبير والتحميل لذلك كان لنا التكبيران التكبير المطلق والتكبير المقيد التكبير المطلق المطلق يبدأ من غروب الشمس يوم من غروب الشمس يوم الأول من شهر ذي الحجة إلى غروب الشمس من يوم الثالث عشر من شهر ذي الحجة أيضا أما المقيد فهذا يبدأ بعد صلاة الفجر من يوم عرفة إلى إلى بعد صلاة العصر من من يوم الثالث عشر من ذي الحجة أمة الإسلام واعلموا أن الله سبحانه وتعالى يحبنا كثيرا وحبنا الخير لذلك فتح لنا أبواب ثواب الخيرات من الطاعات والعبادات فليقلل من يقلل وليكثر من يكثر فالله سبحانه وتعالى لا يمن حتى تمنوا وسابقوا إلى مقصد ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين نسأل الله تعالى أن يجعلنا وإياكم المتقين ونسأل الله تعالى أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا أعز الاسلام والمسلمين اللهم ربنا أعز الإخوان المسلمين اللهم ربنا أعز الإخوان المسلمين ودمر أعداءك أداء الدين اللهم ربنا دمر أعداءك أداء الدين اللهم ربنا كلنا مؤيدا ونصيرا اللهم ربنا إنا نسألك يسرا ليس بعده عسرا عسرا ونسألك غنى ليس بعده فقر ونسألك سعادة ليس بعدها شقوة يا أرحم الراحمين اللهم ربنا بيض وجوهنا يوم تبيض وجوه أوليائك ولا تسود وجوهنا يوم تسود وجوه يا أجل الأجلين ويا أكرم الأكرمين عباد الله واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمري بقي في نفسي وصلنا بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا وتسلموا صلوا على نبيكم الصادق المسدود القائل في مقلة سيئة ثابتة من صلى علي صلاة صلى الله بعشرة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا